السلام عليكم ورحمة الله وبركاته يا برمضان وتسن لسوقني تجاي كيميا واتبعين وتنسوا مواقتي فتي أو ينبيري pé nígbà tí mẹ́wàá ti gbẹ̀yìn bá wá nígbà tá a ti mọ̀ pé inú rẹ̀ náà ni anabi sallallahu alaihi wasallam lóní ká máa wá Lailatul Qadr sí i tó sì jẹ́ pé mẹ́wàá ti gbà yìí anabi sallallahu alaihi wasallam tó fi máa ń ṣe al-i'tikaf ǹjẹ́ tí mẹ́wàá ti gbà yìí bá dé náà sílẹ̀ òru eléyìí tá à ń ṣe rákà mélòó lọ ẹ̀kọ́ máa jẹ́ nítorí ojú kòkòrò afẹ́rí Laylatul Qadr kájà ǹfààní rẹ̀ ká lò dáadáa kó lu ẹlẹ́dàá kó lè bá forí rẹ̀ sí wa kò sí tàbí ṣùgbọ́n ó wá nínú ẹgbàá wọ̀rọ̀ látọ̀dọ̀ ya ńlá wa aisha radiyallahu anha ó ní anabi muhammad sallallahu alayhi wa sallam lóru ojoojúmọ́ ramadan ni àbí kìí ṣe ramadan bákà mọ́kànlá gẹ́gẹ́ anabi sallallahu alayhi wa sallam máa ń ṣe kìí ṣe fi kún rákà mọ́kànlá yìí bẹ́ẹ̀ náà ló wá látọ̀dọ̀ abdullah ibn umar radiyallahu anhuma òun sọ pé rákà mẹ́tàlá òun náà là nàbì sallallahu alaihi wasallam máa ń ṣe lóru ojoojúmọ́ ètò túmọ̀ sí wípé rákà mọ́kànlá tàbí mẹ́tàlá ní gbogbo ìgbà òun náà là nàbì sallallahu alaihi wasallam máa ń ṣe lóru ojoojúmọ́ nígbà tí mẹ́wàá ti gbàyìn bá dé àmọ́ pé à ń tẹ́ ṣe sọ̀láàtì tarawih sọ̀láàtì tarawih ìdíkà ń ṣe rákà mọ́kànlá tàbí mẹ́tàlá ǹjẹ́ tó tọ́ ká tún jí lóru gàjọ́ ká tún máa ṣe kìyàmù lẹ́yìn yàtọ̀ sí sọ̀láàtì tarawih eléyìí tá a ti ṣe kì í pọ̀ jù lóòótọ́ ṣùgbọ́n tábà dá dúró lórí mọ́kànlá tàbí mẹ́tàlá eléyìí tá a nàbì sallallahu alaihi wasallam tí máa ṣe lójoojúmọ́ òun ló ti dáa jù àmọ́ tá a bá ṣe jù bẹ́ẹ̀ lọ kò sí ní tó burú torípàá nàbì sallallahu alaihi wasallam náà ló sọ pé sọ̀láàtù láyílé mẹ́tìnà mẹ́tìnà sọ̀láàtù tá à ń ṣe lóru rákà méjì sálámà ni rákà méjì sálámà ni tọba wa ṣe sọ̀láàtù títí kẹrù ń bọ̀ kíkà fàjàrí ọmọ yìí ọmọ lọ́wọ́ ṣe rákà ẹyọ kan yọ máa jẹ́ wítìrì fún gbogbo ntọ́ ti ṣe ṣe rákà kan yọ máa jẹ́ wítìrì fún gbogbo ntọ́ ti ṣe àwọn olùmọ́ni fún gbogbo ntọ́ ti ṣe ànábì kò fòǹkà sí ìdí nì tó fi jẹ́ pé tábà rẹ̀ nìkan tó ṣe ju mọ́kànlá ńlọ àbí tó ṣe ju mẹ́tàlá ńlọ àní tako nítorí pàdé tì náà fààyè rẹ̀ lẹ̀ ṣùgbọ́n ká dá dúró lórí iye òǹkà tánàbí sallallahu alaihi wasallam máa ń ṣe òun ló ti dáa jù mọ́kànlá tàbí mẹ́tàlá wáyé o tí mẹ́wàá tìgbẹ̀yìn bá wá dé tí a bá fi sọ̀látù tarawih eléyìí tá à ń ṣe lẹ́yìn sọ̀látul ìṣà tàbá filẹ̀ táwa fi pàdé sí òru tó ṣe pé ìgbà yẹn làwọn ń ṣe kìyàmù lẹ́yìn yóò ti da púpọ̀ jù nítorí pé sọ̀láti tá à ń fi sílẹ̀ lóru tẹ́lẹ̀ náà nígbà tá à ń ṣe sọ̀láti tàràwé tóru yẹn tí kálukú bá lè máa ṣe ń lè rẹ̀ ọlọ́lá ju sọ̀láti tàràwé lọ nígbà tí Umar radiyallahu anhu tó kó àwọn èèyàn jọ lẹ́yìn Ubay ibn Ka'b radiyallahu anhu pé kó máa ṣe ìmáàmù fún wa ní sọ̀láàtù at-tarawih torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́yìn tí Ànábì ti kọ́kọ́ ṣe àwọn èèyàn oníkálukú ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ lọ́kọ̀ọ̀kan ni Umar wa wọ mọ́ṣáláṣí ń jọ wọ́n á rí pé kálukú ń ṣe tiẹ̀ ariwo yìí pọ̀ tí wọ́n ti ń ka tiẹ̀ lómi ń ka tiẹ̀ lọ́wọ́ á ṣe ní ìlànà wípé kí wọ́n máa tò lẹ́yìn Ubay ibn Ka'b kọ́ máa ṣe ìmáàmù fún wọn. ìgbà tí ó wá padà dé lẹ́yìn ìgbà tí ètò yìí ti múlẹ̀ inú rẹ̀ wá dùn ó wá ní tẹ̀sán yìí dáa àmọ́ tó bá jẹ́ pé èyí tẹ́ pàtì tẹ́ ẹ̀ máa ṣe lé yín lẹ́ bá ń ṣe kò lóore jẹ lé lọ. ó túmọ̀ sí pé kíkálukọ́ máa ṣe kìyàmù lélẹ̀ rẹ̀ ó lóore ju sọ̀látù tàràwíhì lọ. tábà wá fi sọ̀látù wa tá a fi sóòrù ní mẹ́wàá ti gbẹ̀yìn wípé dípò sọ̀láàtù tarawih yẹn kìyàmù lẹ́yìn ńlá fẹsẹ̀ kìyàmù lẹ́yìn tá a fẹ́ sẹ́yìn ó ti dúró ní dúró sọ̀láàtù tarawih àti kìyàmù lẹ́yìn tẹ́lẹ̀ náà kìyàmù Ramadan wọn ni ká sí torí ẹ̀ tá a máa ń ṣe lóru yẹn ọ̀dà púpọ̀ ó tún ṣe déédé àkókò tó lọ́wọ́ a máa ń sọ̀kalẹ̀ wá sánmàlẹ́ ayé ta ló fẹ́ pè mí kí n dá lóhùn ta ló fẹ́ tọrọ nǹkan fún un ta ló fẹ́ tọrọ àforíjì kì í foríjì bí aago méjì àbọ̀ aago méjì àbọ̀ sígbà tá a bá tó parí pẹ̀lú àṣẹ Allah láti aago méjì àbọ̀ yẹn wá sígbà tá alifájà rí ọyọ ó ṣe déédéé ìdá kan nínú ti gbẹ̀yìn tá a sọ pé Allah kò máa ń sọ̀kalẹ̀ wá sí sọ́màlì ayé tí ọmọ pé ta ló fẹ́ pè ń kó wọn dá lóhùn ta ló fẹ́ wọn fún ta ló fẹ́ tọrọ wọn foríjì téèyàn bá sì pé àwọn ti sọ láti kàràwé àwọn ti sọ kìyàmù lẹ kó sí tó burú mọ nǹkan tẹ́kọ̀ sàkíyèsí ni pé ẹ ò gbọ́dọ̀ jẹ́ pé ẹ ti ṣe sọ láti wọ́tẹ̀ ní sọ láti kàràwé tẹ bá wá jí lóru kí ẹ tún máa ṣe sọ láti wọ́tẹ̀ mi o torí pé wọ́tẹ̀ ò gbọ́dọ̀ pé méjì lógún má kà lóru kan wọ́tẹ̀ ò pé méjì anabi sallallahu alaihi wasallam onílà wọ́tẹ̀rání fi layla ẹ gbọ́dọ̀ wa ó ṣe ní ìrọ̀rùn fún wa láti jẹ́ ẹni tó ṣe pé yóò fi àsìkò ọlọ́lá náà ṣe ìjọsìn eléyìí tí ó jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ Allah olúwa ẹlẹ́dàá wa ó ràn wá lọ́wọ́ láti ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú dáadáa kó ti ká tún parí rẹ̀ náà pẹ̀lú dáadáa ó wá ṣe gbogbo ìyànjú wa nínú rẹ̀ ní nǹkan tí ó tẹ́wọ́gbà tó ní kọ́ọ̀tù sí wa lọ́wọ́ subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk